nǹkan àṣírí ni hidden truth nǹkan àṣírí ni ọ̀rọ̀ yìí máa gbòmí lójú ó gbé ọkàn róró àṣírí ni hidden truth. wọṣọ dénú ilé ìlànà. you try to take advantage of me abi. what do you mean by that? Eh? you were drunk last night and you messed up the whole. Hey! it's my house tó bá wù mí mo lè yàgbẹ́ sí living room it's none of your business mi ò gbowó lọ́wọ́ ẹbí ẹ̀ kankan láti fi kọ́lé mi. idiot. i'm sorry. ó máa ṣe é o you promised me make you like me now. I love you. Now you hurt me. Oh, ọ̀rọ̀ ìfẹ́ mi sí ẹ lágbára. So nǹkan báyìí ń ṣẹlẹ̀ látijọ́ yìí ló dẹ̀ dín mọ́ra lò bẹ́ẹ̀ nìkankan sọ. Bó ọ̀rẹ́ mi jọ má bínú kò ń ṣe pé kò wù mí láti wá bẹ́ẹ̀ sọ but o mọ̀ kí níyàn kan mọ́ mi lára ni kí n máa rojọ́ mi káàkiri. ṣé mo wà nínú àwọn tó lè sọ̀rọ̀ fún nígbà tó jẹ́ pé a máa ń jealous beauty ẹ̀ ni èmi fúnra mi gan mo máa ń envy relationship wa tó ń kun níyì ni ah, ah, eh, bọ̀ mo fẹ́ béèrè question kan kí ni ìwọ rò pé ó lè fa nǹkan tó dé tí ọkùnrin níyì fi máa wà bẹ́ẹ̀ yẹn sí ah, honestly mi mọ̀ ọ̀rẹ́ mi mi mọ̀ rárá mi tiẹ̀ ní idea tí n bá sọ wípé mo mọ̀ mo ń tanra mi ni mi mọ nǹkan tí mo ṣe fún níyì tó fi ń ṣe gbogbo àdúrà nǹkan tó ń ṣe yẹn fún mi. well kò sí problem a máa wá nǹkan ṣe sí i tó ti gbọ́ mi ò fẹ́ kó ronú ah, ah, owó bó ṣe wá rí. dàgbé hmm? mò ń gbóòórùn kankan bí. Ah, ó tó ni o mo gbọ́ bèèkà náà obìnrin mo gbọ́ ọbẹ̀. kí la máa ṣe sí kádàrá kádàrá mi àyànmọ́ dúró ibi ẹ̀dá ń lọ kò má jìnnà o ibi ẹ̀dá ń yà sí ló máa pọ̀ o ẹ̀dá ò máa mọ̀ nǹkan o ọlọ́run máa mọ̀ jù wá lọ. ẹ̀rù ń gbẹ yóò ṣẹ̀rọ ohun tó pamọ́ hidden truth ìbẹ̀rẹ̀ o. sir um, Mr. Onabanjo ní pé àwọn tí ń dúró lóyìn ní conference room for over forty five minutes pẹ̀lú àwọn tẹ́jọ fẹ́ ṣe mítẹ́n. excuse me sir. oh Bella what do you want. is everything okay sir. i'm okay what's the problem actually mr onabanjo ní pé àwọn tí ń dúró conference room for over forty five minutes so torí ẹ̀ mo check in office? in oh, lọ́fíìsì. Oh, you know what bá mi sọ fún wọn pé kí everybody máa padà lọ sí offices wọn ah, mo máa reschedule meeting yẹn máa dẹ̀ yẹ kọ́ mọ time tí máa fi sìn jẹ́ kó all right sir. you can go. I don't know what I've done wrong. So come if you treat me by. Yes, that is the question. Ẹ wò, ẹ máa ní ìdíkẹ̀gbẹ́ ọkàn yìí kẹ̀bẹ́ wọn. find out nǹkan tẹ́ ṣe tó ń fi máa treat Mrs. Tanya Adéjúmọ̀, ẹ ṣe ọkàn yín. Ẹ wo ìgbà tẹ́ bá mọ̀ pé wọ́n wà ní good mood ẹ kúnlẹ̀ kẹ́ bẹ̀ wọ́n if possible ẹ fún wọn ní a very good hot romance you are a woman I don't have to teach you what you have to do. Ah, <sighs> romance? Yes. Did you just say romance? Mm-hmm. Ìyẹn ti wà ní indefinite suspension for over a year now in my marriage. Are you serious? Yeah. Sherry, a ní pílò kan tó máa ń demarcate portion wa lórí bẹ́ẹ̀dì kan náà. Uh-uh. Tí mo bá make any attempt láti súnmọ́ ọkọ mi, ṣé ló máa jágbe mọ́ mi? Tó máa pariwo mọ́ mi tó máa lé mi dànù bí ajá. In fact, ó máa bínú kúrò nínú bedroom ó máa lọ sùn sí living room i'm tired honestly i'm tired. Mrs. Anyway, Mrs. Tanya, try and give it another shot tonight and let's see how it goes. Please. Please. I'll try. <laughs> ṣé mi ò ti sọ fún ẹ kó máa fọwọ́ ẹ̀kan mi mọ́ àbọ̀ ọ̀rọ̀ ni. I'm sorry but mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ ni. About what? fún ẹ tó lè tó ẹ kí lè ṣe mí gangan níwájú ẹ tó lè dáríjì mi mo mọ bó ṣe love me tó some years back you used to want me around you all the time but this sudden change I don't understand it it's really driving me insane ní lóńgà mo ti ń béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan tí mo ṣe for almost a year now ó sọ fún mi please my love for the sake of our love tell me what I've done wrong tell me where I went wrong and I am ready to apologize. Apologize? Yes, apologize. You want to apologize for... What am I saying? In fact, wọ́n irritate me. Yeah. Ṣé torí mo ti bá ìwà in the same bedroom That a jọ ń fìdí gbòdì? Ah. Eh? Well, matrimonial bed ẹ ni. Wà á máa dá sùn bẹ́ẹ̀. Ah, no, no, no, don't do that to me, please. Oh, eh, please, it to. Please, please. Kí ló máa ṣe sí ibi ẹ̀dá ń lọ kò má jìnnà o ibi ẹ̀dá ń yà sí ló máa pọ̀ o ẹ̀dá ó máa mọ̀ nǹkan o ọlọ́run máa mọ̀ jù wá lọ. ẹ̀rọ ògbẹ́ yóò ṣẹ̀rọ ohun tó pamọ́ hidden truth ìbẹ̀rẹ̀ o àṣírí ìkọ̀kọ̀ ni. rẹ̀bí ẹ̀rọ sà. ṣé kò sí nǹkan. mú kàn ní kí wọ́n rí fún nǹkan kan ní sà. ẹ jókòó. ẹ sà. sà. mo ní kí n rí fún mọ́tà kan ní sà. torí pé mo wí pé mo ti wà lọ́dọ̀ yín nísìn o ti lọ bí ọdún bíi mẹ́rin sẹ́yìn and mo dẹ̀ mọ̀ bí ẹ ṣe máa ń ṣe pẹ̀lú gbogbo àwọn staff tínú wa máa ń dùn even ìgbà tá àti ìwà large tó báyìí tí a máa ń gba àwọn smaller contract mo bẹ ṣe máa ń ṣe pẹ̀lú àwọn staff They must celebrate every year tí gbogbo everybody Man, ń but these days láti bí oṣù bíi mẹ́jọ sẹ́yìn mo wòye pé inú yín ò kì í dùn reaction yìí ti ń change bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú àwọn staff inú owó dùn mo wòye pé mo ti di mọ̀lẹ́bí yín mo ti kúrò staff nìkan mo ṣe pé tí wọ́n súnmọ́ yín kí wọ́n bá yín kí n béèrè pé kí ló ń ṣẹlẹ̀ ẹ lè ṣàlàyé fún mi if you don't mind sir. Uh, Mr. Orebe. ọ̀gá. Uh, okay. Uh, mo really appreciate yín gan. yes sir. Um, but mo fẹ́ fi dá yín lójú pé kò sí nǹkan uh, everything wa okay. Uh, as a matter of fact ẹ mọ̀ pé ẹ àsọmọkùnrin tó tún ní ẹbí tó dẹ̀ ní irú company tó tóbi tẹ́lẹ̀ nǹkan téèyàn máa forí rò ó máa máa pọ̀ sí ni. tẹ́ bá ń sọ̀rọ̀ nípa ti ìgbà tí company ò tí ì wà enlarge it's a different case ṣé mọ̀ pé borí bá ṣe tóbi sí ló ṣe ń fọ olórin that's the main reason tí ẹ fi rò pé bóyá nǹkan ni but once again mo ní láti appreciate pé tí ẹ notice ẹ torí tó bá yẹ pé nǹkan kan náà ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe máa sọ náà nìyẹn ẹ ṣe gan. yes sir mo appreciate. ọ̀gá ìgbà tí o ti sìn nǹkan ṣé mo lè máa lọ sọ́fíìsì padà. Mr. Um, oh, ọ̀rẹ́ bẹ́ẹ̀ ah, mo fẹ́ bi yín ní ìbéèrè kan um, ẹ wo kò need kò need uh, báwo ni new contract a ṣe gbà yẹn bọ́lẹ̀ bá dé. Ah, ọ̀gá mo ti pè Bíọ́lá mo ní kó pe gbogbo àwọn staff tó kù come resume sí ọ́fíìsì ní Monday for meeting so that everybody dẹ̀ wá pẹ̀lú quotation wọn. okay that's a good one that's a good one yes. uh, you can go. thank you sir. all right. Thank you. plan àwọn Ọlásùnkànmí and sons yẹn ni drop it. Hidden truth, nǹkan àṣírí ni. Hidden truth, nǹkan àṣírí ni. Ọ̀rọ̀ yìí. Táwọn obìnrin lọ́sàn-án, ṣé kò sí? Ẹ wò kó sí mọ́tà, mo kàn ní kí n wá yọjú sí yín ni ẹkùjọ mẹ́ta ṣé dáadáa lábá yín. Ah, Ọlọ́run ṣeun ah, kí ni kí n ọfọ àyín lọ. ẹ wo mú tiẹ̀ wá òkè for now àti pé ọ̀rọ̀ tí mo bá wá kì í ṣòro ń jẹ. ṣé mo lè bọ́ sí. sir ọ̀rẹ́ mi ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi kí n tó travel out mo wá dé ní last week mo pè pé kí n béèrè pé how to my surprise ó sọ fún mi pé nǹkan tiẹ̀ tí wà settled ó ló tiẹ̀ tún worst sí ni ṣẹ́rí sir mo jẹ́ kan lára àwọn tó máa ń cherish um, good homes most especially home mi gangan ẹ̀yin àtọ̀rẹ́ mi bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ó máa ń wù mí all of a sudden ó wá lè change sóhun ó lè ṣe dáadáa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe sóhun mọ́ ó lè kàn máa treat òun wọn ò pé àkí ló lè ṣẹlẹ̀ torí ẹ̀ mo ṣe ní kí n wá rí yín ìjọ tó bá lẹ́ṣẹ̀ tó ṣẹ̀yìn mo fẹ́ kí ẹ dáríjì nítorí ẹ̀ ni mo ṣe wá rí yín sá. Ah, mo really appreciate yín gan but èmi àti ọ̀rẹ́ yín ò ní any misunderstanding débi pé ó máa sọ pé mo máa treat òun ah, nǹkan tẹ́ lè ṣe tó máa jẹ́ kínú mi dùn ṣé mo pé ìgbà míì wà tí èèyàn máa ṣe nǹkan tó máa rò pé ẹni tó ń ṣe kínní yẹn sí mọ̀ tí ẹnìyẹn ò dẹ̀ mọ̀ nǹkan kan but tí òun máa máa rò pé bóyá ẹnìyẹn mọ̀ táwa máa torí ẹ̀ máa misbehave ẹ mọ̀ tí guilty conscience á máa wọ́rí èèyàn bóyá tẹ bá lè pè é tẹ bá bí ẹ ti ọdọ sàn bọ́ra fọ èmi mi ò mi ò ní any issue I really ní any problem. Ah, ọkùnrin yìí ṣé mo pọ́n òun ò lè figure out pé nǹkan báyìí lòun ṣe but tẹ́yìn náà bá wá sọ pé kò sí nǹkan tó ṣe fún yín àbí bóyá ìfẹsẹ̀ nǹkan tó ṣe èmi ṣàfẹ́ bẹ́ẹ̀ ni ẹ jọ ẹ bá mi dáríjì gbogbo nǹkan tó bá ṣe fún yín ẹ bá mi dáríjì. sista mi trust me kò sí nǹkan kan ẹ wo tó bá tiẹ̀ wá sẹ́nìtì ni ilé ìtẹ́tẹ́ tún sọ pé kí n má bínú yìí mo ti gbàgbé ń pa ènìyàn. ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run apọ̀ yìí náà lè. èmi náà really appreciate yín ọlọ́run tún lè tí yín náà ṣe so kí ni wá kí n wá fi ṣe yín lálejò báyìí ìfẹ́ wa máa dùn ọ́ ìfẹ́ tí olóyin ni ìfẹ́ la fi bẹ̀rẹ̀ ìfẹ́ la fi bẹ̀rẹ̀ yọ ìfẹ́ wa máa dùn ọ́ ìfẹ́ wa máa dùn ọ́ ìfẹ́ wa máa lóyin ní ọ̀rọ̀ ìfẹ́ àtúntò yẹ pé ọ̀gá yẹn gan-an ojú ẹ̀ bá rí kọ́ máa lè kó kò tiẹ̀ kọ́ yé mi gan-an torí a ti fi gbogbo ẹ̀sọ́ àti gbogbo ẹ̀ṣẹ́ nígbà tẹ́ pé àwọn nọ́mbà ti wà ní ọ́fíìsì wọ́n jẹ́ máa wà mú dí unnecessarily àwọn kókó wọn. o Bíọ́lá hmm? mi ò rí problem ní gbogbo àlàyé tó ti ṣe kalẹ̀ yìí yeah nǹkan tí mi fẹ́ sọ fún ẹ ni pé má toast wọn hmm. na it's not gonna work fúnra ara wọn báyìí ló máa gbé súnmọ́ ẹ nǹkan kan péré ló ní láti ṣe fún mi. kí ni. dress sexy to office every day as in kó gbogbo tòkè kó ṣá kó pọ́n ti sàlẹ̀ kó ṣá kọ́ lọ́rìn mo wà sure tó bá máa ṣe fún one week as just one week. ẹlẹ́dà ló tán ọmọ lẹ̀ sí i ah, ah, ní fẹ́ ọlọ́run ló tán ọmọ lẹ̀ i love you. I cherish you without you ayé mi ò ní ìtumọ̀ mọ́ o gbọ́ ìwọ la dá mọ́ mi alábàárìn mi ọ́ mọ́ ṣó ń gbọ́ láì sí ẹ̀ láyé mi mo jẹ̀bi ọ́ stop stop it biola ọjọ́ wo ló gbọ́ bẹ̀rẹ̀ bí rọ́bì ṣe nínú ọ́fíìsì mi òun tún àbẹ́ ti seduce me you burst into my office there you are doing all this rubbish ẹ dúró náà ṣọlọṣọ ni ẹ ni. aṣẹ́ ah, mi ni mi ìfura látẹjọ́ yìí eh, so òun ní mission. ọjọ́ tó bá tún try gbogbo rubbish tó dánwò láàárọ̀ yìí I will fire you immediately now get out of my office go change your clothes get out No sense. Ah. ti olóyìnbó ìfẹ́ la fi bẹ̀rẹ̀ ìfẹ́ la fi bẹ̀rẹ̀ yọ ìfẹ́ wa máa dùn ìfẹ́ wa máa dùn ìfẹ́ wa máa lọ́yìn ni ọ̀rọ̀ ìfẹ́ tiwa ni ọ́ àwa méjèèjì ẹ̀kú náà lálábàkú ẹ̀wà. thank you kò dì mí mú kò dì mí mú kò fà mí múra ọkọ mi máa ń ṣe àfẹ́rìn rẹ̀ bí o bá sọ̀rùn orí ò lè dúró èjìká màá ní má ṣọ́ dúró ó tún tún ìfẹ́ mú mi ò jàre ọgbẹ́ ọkàn yìí pọ̀jù fẹ́mi nìkan kí ló dé ọ tó dalẹ̀ mi o. friendship mi báwo ni ṣe wà okay. he's not back yet. ah nílé ta wàyí your husband is not back home. ah èyí kí ló ń ṣẹlẹ̀ báyìí the last time tí mo lọ sọ́fíìsì ọ̀nkún nìyí wọ́n sọ fún mi pé kò sí wàhálà pé everything ti wà settled. I think I've finally lost him. o mọ̀ kan má ti jẹ́ ká conclude ó lè jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ ni. I called him several times. He didn't pick up. Ìgbà tí mo dẹ̀ tún máa try again. The line was switched off. Mi mọ nǹkan tí mo ṣe fún níyè tí mo fi deserve this kind of treatment from him. Ó ṣé torí pé mi ò sọ nǹkan to ṣẹlẹ̀ fún ẹ the last time tí wàá àti ẹ̀jọ́ sọ̀rọ̀ ní ọ́fíìsì yẹn. I went through hell. He laid his hands on you. No. He has never done that before. But what he does is. oh, oh my, eh, Tanya, please stop crying, eh? Pẹ̀lẹ́ má and it's late. Mbani kima bolodwe. You know what? Tomorrow morning I'll come to your house, ṣó ti gbọ́. Don't worry, I'll be fine o ṣe ọ̀rẹ́ mi. mi ò tẹ̀rọ pé ó lè ṣe yìí fún mi ni mi ò tẹ̀rọ pé ó lè ṣàjọyọ̀. kí ló dé tí bọ́dá ilé máa ṣe báyìí fún Tania. I won't. I will not. I am your wife and I deserve to know where you slept last night. Ibo ló ti bọ̀. Kúrò lọ́nà. Wọ́n you, pé mi ò ní kúrò àfi tó question mi. Excuse me, I'm talking to you. Where are you coming from? Kúrò lọ́nà. Ah! Ah! Ìfẹ́ ra máa dùn ọ́, ìfẹ́ ti rán lóyìnrè, ìfẹ́ ra fi bẹ̀rẹ̀. This is serious. Fúnfún ìyànà tí ó wà báyìí, ẹ dẹ̀ sọ pé mo kàn tẹ̀ ṣe fún wọn. Okay, before this, ǹjẹ́ wọ́n ti ń wo oríṣiríṣi wa ní ìtẹ́lẹ̀ bí kan pẹ́dé láti ibi iṣẹ́ kẹ béèrè kan fún yín lóríṣiríṣi excuses àbí kẹtẹ̀ sí ń jẹ sílẹ̀ fún wọn gbà mí kan sọ pé àwọn ò jẹ́.

pray the Lord bring back your joy. Max, ṣé ẹ mọ ẹbí wọn kankan tàbí ọ̀rẹ́ táwọn pẹ̀lú ẹ̀ close tẹ̀lé bá sọ̀rọ̀ tán lè open up fún? Um, mo ti explain fún close friend ẹ even ọ̀rẹ́ mi kan ti lọ bá ní ọ́fíìsì tí àwọn méjèèjì náà bẹ̀jọ sọ̀rọ̀ mọ́mí náà ti bá wa dá sí i. ṣé o ò sọ fún pé mo ti dé ni. mi ò ti ah mọ́mí ẹ káàsán. my dear báwo ni pẹ̀lẹ́. ẹ sọ fún mi pé ẹ mọ̀ ṣé kò sí nǹkan kan. Ah! ẹ gbà mí kẹ́ ẹ ṣé kò sí báwo ìyàwó ẹ ló pè mí lórí fóònù ló ṣàlàyé àwọn nǹkan kan fún mi in fact ó sọ fún mi pé òun maltreat òun ni mo ṣe wá. maltreat. yes. kò sí nǹkan kan ọ̀gbọ́n máa ń dẹ̀ kò sí nǹkan kan we are okay we are fine. oṣù sure we are okay. oh well tó bá ti sọ pé ẹwà òkè okay. òkè náà ni èmi fẹ́ débì kan mo kàn fẹ́ pé ó yẹ kí n kọ́kọ́ yà ń bí torí tibí báyìí ló wà much more important ju bí tí mò ń Don't forget ló fi jẹ́ kí n yà. problem àwọn okay. Eh? ni. ẹ no problem báyìí. Eh, kí ló wá dìbò lẹ́yìn kan jùlọ ẹ bá wá ṣeré ah no no no ọkọ mi jẹ́ kí n tètè i have some other places to come ah. ṣòtì gbọ́ ẹ ẹ fún mi ní one minute mo ń ah, okay okay. kí ni mo sọ fún ẹ ó ní kò sí nǹkan kan ní lẹ́kọ̀ọ́ ló kò kù náà irú nǹkan bẹ́yẹn ti ń ṣẹlẹ̀ for the past month ó ò dẹ̀ jẹ́ kí n gbọ́ ìjókòó lọ tó fẹ́ fún mi ní grandchildren tẹ bá ń jà báyìí má jà á kì í ṣe ṣèdè á má má jẹun tí bá tún wá mi lè jẹ nǹkan kan sìn ṣe ti gbọ́. ẹgbà ifi ṣe wọn mọ́tò ẹgbẹ̀rẹ̀ mi sí. ọkọ mi wá jẹ wọn mọ wá jẹ wọn mọ ó ṣèdè á so jẹ́ kí n tètè wá máa lọ́ngbà yẹn. ó ṣe ló sọ fún pé mò ń bọ̀ ń bì ah, mo sọ fún mo sọ fún kéde á tẹ bá sọ pé kò sí problem <laughs> kò sí náà nìyẹn kò sí nǹkan eh, no problem no problem ẹ ṣáà ẹ try láti settle kò sí lọ mm, my baby mm. èmi ní tèmi ní kóró oúnjẹ tí wọ́n ti wọ́n ní kóró anything tí ìbá ti ṣẹlẹ̀ tèmi ní kóró. yes ma ṣe gbọ́n ṣe o really appreciate your god. Right. How dare you? How dare you invite my mother into my family affair? <clears throat> if I hear anything from there, you got her, you come out. I swear you regret the day you met me. Okay. Hey! hey! ìfẹ́ wa máa dùn ọ́ ìfẹ́ tí ọlọ́yìn rí fi bẹ̀rẹ̀ ìfẹ́ la fi bẹ̀rẹ̀ yọ ìfẹ́ wa máa dùn ìfẹ́ wa máa dùn. but still ọkọ mi kọ́ máa ń pretend ibẹ̀ ni pé everything wà okay ni and everything is not okay. At this point, I think it's important I invite him over. I will invite him over. Lọ́wọ́ madam, More, rọ̀ very ìṣiṣẹ́ But the respect of ló jẹ́ kí n wà I'll be glad if you can forget about this issue. Èmi mo lẹ̀bi mi and èmi mo mọ̀ bí mo ṣe lè Yes, it is your family. But things are not right inú ìyàwó yóò dùn nínú ìgbéyàwó yìí in fact you are making her go crazy listen maybe for one reason or the other I decide that má ṣe nǹkan tó ń ṣe láàrin ẹ̀yin àti with the family and friends bóyá tó lè pé wọn ò ní lè keep secret yìí but believe me honestly your secret is safe with me please share it with me and let's get to the bottom of all this. Madam. Yes kò sí secret kankan kò dẹ̀ sí nǹkan tó wà yìí dé. tó bá fẹ́ run mad kó run mad what am I even saying she's making me go insane she's heartless wicked and she's a bitch is there a crime for a man to give his own word to his wife then the next thing tọrọ pọn lè fi sáré pé I don't even want to talk about this. Mr. Niyi, Mr. Niyi. Mr. Niyi. Kí la máa ṣe sí kádàrá kádàrá mi? Àyànmọ́ dúró ibi ẹ̀dá ń lọ kó má jìnnà o ibi ẹ̀dá ń yà sí ló máa pọ̀ o ẹ̀dá ó máa mọ̀ nǹkan o ọlọ́run máa mọ̀ jù wá lọ. ṣàlàáfíà ni. Yeah, I'm fine. Please see me in my office today. Very important. Okay. All right. Ibi tẹ́ jókòó sí ẹ lọ́kọ́ yín jókòó sí like three hours ago. I saw you, caring gentle loving man ẹni tó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ gan ṣùgbọ́n tíyàwó ẹ̀ bí true ẹ̀ that man is in bondage and in pain kò sí sádìjọ́ kí lẹ ṣe fọkọ yín. Mrs. Hmm. Funsho. Yes. I'm not surprised at what you just said mo sọ fún yín ipò kan mi máa ń pretend gan mi ì ṣe nǹkan kan fún honestly mi ì ṣe anything fọkọ mi. Mrs. <sighs> Tania Adejumo ẹni tí mo rí yẹn kò pretend yeah ó possible kí mind yín skip nǹkan tẹ́ ẹ bá ṣe àbí kẹ́yìn máa attach any importance sí pé bóyá nǹkan tó lè dùn àbí nǹkan tó tiẹ̀ lérò ni. okay let's approach it this way ẹ jẹ́ kí n fún yín ní time kẹ́ lọ ronú sí i mo sọ wípé ẹ rántí nǹkan tẹ́ bá ṣe so tẹ́ bá dẹ̀ rántí then we know the best way to approach the issue on ground. nǹkan tí mo ṣe. Ah ṣe o. You promised me, but you let me now. I love you, now you hurt me. Ọ̀rọ̀ ìfẹ́ mi sí ẹ̀ lágbára. Òkùnkùn ni fẹ́ o, ẹlẹ́dàá ló tàn mọ́lẹ̀ sí. Òkùnkùn ni fẹ́ o ọlọ́run ló tàn mọ́lẹ̀ sí i love you I cherish you without you ayé mi yóò ní ìtumọ̀ mọ́ o gbọ́ ìwọ la dá mọ́ mi alábàárìn mi ọ́ mọ́ ṣó ń gbọ́ láì sí ẹ̀ láyé mi mo jẹ̀bi ọ́ Darling. Mm. Oh, sweetheart. Mm. How's your night? Fine, thank you. Ah. Set. <laughs> Thank you. Mm. Wow, this is really nice. And I really love you. <laughs> thank you. I'm been back to tell you more than 100 million times. You will not anymore to my family. bá tún to wa ní hundred million times ìwọ náà ni màá You ah. naa mm-hmm. ni to fẹ́. Ah. Me too. I love you too, darling. <laughs> it, it, it. Thank you. the <clears throat> Prayer. Our Father, who art in heaven. Amen. <laughs> um, I love. Let me help you out. Mm. So. I wish you the best of luck. All right. Today. Thank you. The Lord will be with you. With you. Thank you. Mm Ellie. Mm -hmm. Right. How we that? We have an assignment to do. Mm. Yes. Yeah. Mm. <laughs> mm. <laughs> Yeah. So, take care so of yourself. Thank you. Um. are you doing here? Why did you come back? Mm, I don't feel like going to work again today. Hmm. I just decided to stay. What? Uh, <laughs> um, Mr. Man, yeah. you have to go to work, okay? Mm. Your wife is going nowhere. I'm here at home for you, okay? When you get from work, you make me at home, okay? So you just have to go to work. You have to work for your wife. Bye. Bye. I love you. Ah, thank you, Lord. Hidden truth, nǹkan wà Hidden truth, nǹkan wà ọ̀rọ̀ yìí má gbòmí lójú ó gbé ọkàn róró àṣírí ìdí tru. wojú mi wo kò dì mí mú kò dì mí mú kó fà mí múra ọkọ mi máa ń ṣe àfẹ́rí rẹ̀ bí o bá sọ̀rùn orí ò lè dúró èjìká mà ní má ṣọ́ dúró òtútù ìfẹ́ mú mi ò jàre ọgbẹ́ ọkàn yìí pọ̀jù fẹ́mi nìkan kí ló dé ọ tó dalẹ̀ mi ọ́ ìfẹ́ ra máa dùn ọ́ ìfẹ́ tí yan lóyìn ni ìfẹ́ la fi bẹ̀rẹ̀ ìfẹ́ la fi bẹ̀rẹ̀ yọ ìfẹ́ ra máa dùn ọ́ ìfẹ́ wa máa dùn ọ́ ìfẹ́ ra máa lóyìn ni ọ̀rọ̀ ìfẹ́ tiwa ni ọ́ àwa méjèèjì ẹ̀kú rọ̀ lálábàkú ẹ̀wà ìfẹ́ wa máa dùn ọ́ ìfẹ́ tí olóyin ìfẹ́ la fi bẹ̀rẹ̀ ìfẹ́ la fi bẹ̀rẹ̀ yọ ìfẹ́ wa máa dùn ọ́ ìfẹ́ wa máa dùn ọ́ ìfẹ́ wa máa lọ́yìn ni ọ̀rọ̀ ìfẹ́ tiwa ni ọ́ àwa méjèèjì ẹ̀kú ọ̀ lálábàkú ẹ̀ wá. mi ò tẹ̀rọ pé ó lè ṣe é. mi ì nǹkan kan o. mi ò tẹ̀rọ pé ó lè dà mí ọ́. ẹ rántí anything at all honestly mo ti try láti figure out pé òkè kí ni nǹkan tí mo ṣe fọ́kọ mi gan bó mi ò rántí anything ó dẹ̀ ti sú mi. ok nǹkan tó máa ṣẹlẹ̀ nìyí màá pe ọkọ yín again then I'll try another method maybe that will work because this is getting too long and something has to be done. ẹ wo mi ò fẹ́ wàhálà o èmi mọ nǹkan tó jù mí rí the last time. oh nice one so o ti tún tọjọ́ mi fún wa àbí. ó jẹ́ kí n sọ kinní kan fún ẹ tí anybody bá pè mí torí iṣu ìmọ̀. máa. hello hello hello. thank save her. láàrin ọkùnrin sókùnrin kí ni ìyàwó ẹ̀ ń ṣe fún ọ tó fi ń wo àwọn ìwà tó ń wù yẹn sí. báwo ni mo ṣe ń wò wọ́n sí. ọmọ nìyí ṣé o fẹ́ máa fi question down question fún mi ni ṣé o mọ̀ wà tó ń wù fọmọ yẹn ni ìwà níbo ni mò ń wò fún bó kàn ṣe ń gbọ́ àbá tó ń sọ pé ẹ mo ṣe báyìí mo ṣe mi ò tiẹ̀ mọ wọn tó ń sọ and me ò understand mo because the last time náà bó ṣe invite mọ́ mi wá lé nìyẹn tó tó kọ́ bẹ̀rẹ̀ sí sọ mi ò fẹ́ understand gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́. o ò lè understand ó dẹ̀ dà kó understand torí ò lè wàá pa ọmọ ọlọ́mọ sí wa lọ́rùn you hear. wọn mi ta ló ń pààyàn sí yín lọ́rùn. look here ọmọ nìyí we are no kids okay àwa la bí ẹ nǹkan tí ọmọ yẹn bá ṣe òun ni kò sọ tó bá need ká bá wí á bá wí náà ti bí ẹlẹ́rì wá sọ pé nothing nothing nothing ah dadi ẹ jọ torí ọlọ́run ẹ bá ọmọ yìí sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ torí ìwà pọ̀ mọ́ lọ́mọ fún wa lọ́rùn. ọmọ nìyí ọ̀rọ̀ ló ti gbọ́ yẹn o ohun tí ìyàwó ẹ̀ bá ṣe fún ẹni kó sọ fún wa má dáná sí wa lọ́rùn wo wo lùgẹ́ yẹn ṣé bó ṣe rí nígbà tó o fẹ́ nìyẹn tó bá gbé àwọn òbí ẹ wà láyé wọ́n á ti wá mu ìgbà wo gan-an làwọn mọ̀lẹ́bí ẹ ò ní wá mu tí wàhálà bá ti pọ̀ jù ẹ́ look here young man wo wọlé dáadáa má débi ìmọ̀ I don't call me again mm. if you refuse to settle with that girl please. mọ́mí. Mm-hmm ọ̀rẹ́ ṣé ọkọ ẹ̀ ò tí ì sọ nǹkan tó ṣe fún ẹ látijọ́ iná ni. Ah, kò sọ ọ́ kánsẹ́lọ̀ pé wọ́n béèrè nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ kò sọ nǹkan kan ṣe ló ń hàtì fún ọbẹ̀ ní pé mi gangan ni mo ṣẹ̀. lè mm-hmm. sọ̀rọ̀ kò rọ́rọ̀ sọ ọ̀rọ̀ oníyè tí wàá fẹ́ máa sú mi báyìí. yes that is it ó máa sú ẹni náà nígbà tó enjoy nǹkan tó yẹ kó máa enjoy. Tania èmi dẹ̀ ní advice kékeré kan fún ẹ o tí mo dẹ̀ mọ̀ pé olú máa work by. ọ̀rẹ́ mi kí ni nǹkan náà ẹ tó bá ti jẹ́ pé solution sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni. èmi wò pé bóyá kó kúrò nílé fún bí ọ̀sẹ̀ mélòó kan tàbí kó fara pamọ́ sọ́dọ̀ mi mo tún wò pé bóyá travel out gan eh, fún bí ọ̀sẹ̀ bíi mélòó kan ó dẹ̀ kó tó bá máa fi lọ wàá rí i pé fúnra ara wọn àwọn gan náà mo máa wẹ pé kò padà wá sílé. kí n kúrò ọ̀lẹ́ ọkọ mi jọ mo sún kí ni nǹkan tó ń sọ tí ó dùn lẹ́nu iná kẹ́mi kúrò nínú ilé ọkọ mi ilé tí mo jìṣẹ́ jìyà build ládùúgbò wàhálà mi kí n kò kú jáde just like that kí n máa wá kó bọ̀ lọ́dọ̀ ẹ̀ mi bàyà mi. Ah, ó ti yé mi o fẹ́ sọ mí dà bó ṣe dà bí o fẹ́ sọ mí dà single woman bíi ti àbí kájọ máa rùn pa nínú ilé mi báyìí ah bọ́ ìmọ̀ràn ẹ̀ dá lóòótọ́ àmọ́ kò ṣe tẹ̀lé ah, but mo yọ̀ ó disappoint mi gan tó bá sọ wípé ìwọ ló máa sọ owó ọ̀rọ̀ báyìí jáde lẹ́nu mi ò máa ní belief kẹ ah, kò yẹ kó jẹ́wọ́. ọ̀bì náà èmi kàn ní pé kí n help ẹ náà ni pé at least nǹkan tó lè help kárí ẹ lọ́wọ́ tó wà nìyẹn ìgbà tó dẹ̀ ti ń bínú má bínú wọ́n gbogbo kò tiẹ̀ sí wàhálà ó dàbí ẹni pé èmi gan rìn gbèrègbèrè mi ti ń pọ̀jù lẹ́nu ọjọ́ mẹ́ta kankan lémi ò ta mí nídìí torí tí ò bá ń ṣe pé mo wá sí ibà ẹ̀ ni òun máa sọ gbogbo eléyìí tó máa mi sọ ìmọ̀ ń lọ lémi. bóyá náà ni ah, Tania <laughs> ẹ ẹ jọ kí ló dé kí ni problem ẹ a dẹ̀ ní ká help kárí ẹ ó dẹ̀ tún fi yọ̀ sí i. mi ò rán ẹ o ọdẹ mi n advice ẹ nígbà tó dẹ̀ ti sọ owó ló hmm. kí la máa ṣe sí kàdàrà kàdàrà mi àyànmọ́ ibi ẹ̀dá ń lọ kò má o ibi ẹ̀dá ń yà sí ló má pọ̀ o ẹ̀dá. ẹ má bínú pé mo dá yín dúró. <laughs> kò sí problem all ń nǹkan sọ. ẹ ṣẹ́rẹ̀ wíwá tí mo wá sọ́dọ̀ yín mi wá láti wá tọpinpin nǹkan tíyàwó yín ṣe fún yín ní pàtó tẹ́ fi ń bínú sí i àmọ́ nǹkan tí mo kàn wá fún yín pé mo wá láti wá bàbá bẹ wípé kẹjọ kẹ bá mi dáríjì ṣẹ́rẹ̀ Mr. Niye I know deep down in your heart you love her reason tí ẹ ṣe ń feel pain yẹn tó bẹ́ẹ̀ yẹn nìyẹn and ìyàwó yín náà dẹ̀ nífẹ̀ẹ́ yín moreover sherry Mr. Lawrence we are humans and we are bound to hurt each other kò sí bá a ṣe ní ṣẹra wa to hurt is human to forgive is divine mo kàn bẹ̀ yín ni wípé kẹjọ torí ọlọ́run ẹ bá mi fa ìyàwó yín mọ́ra ẹ jẹ́ kí gbogbo nǹkan tó wù lè kó tán pátápátá please ẹ jọ. Um, ẹ ṣe madam um, mo really appreciate yín gan. ọlọ́run máa tún yàtọ̀ náà tí yín náà ṣe. love and I would love to spend every moment of my life with. láti ìgbà tí ìrìn àjò ìfẹ́ ti pa wá pọ̀ ni mo ti mọ̀ pé. She's the flesh of my flesh and the bone of my bone. Some days I was very glad she's my wife. And some other days I was very, very glad I chose her as my wife. Until that day, tí cousin mi sọ nǹkan tí mò ń pè ní ayọ̀ ìdùnnú tó sọ di ìbànújẹ́ mọ́ mi lọ́lọ́ ìbá wọn. ẹ̀gbọ́n mi ẹ káàbọ̀. Mm, kí ni kí wọ́n fún yín kí lè máa mu. no ah, ok kí ni nǹkan tí olóòfẹ́ sọ fún mi ọmọ ah, ní kò sọ lórí fóun olóòlè sọ ọmọ ah, ní kò wálé mi oní kì í ṣe nǹkan tó lè sọ ń lé mi ṣó máa lè tètè sọ torí mò ń padà lọ site. well nǹkan tó ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ wa ní last week friday mo wò pé kí n má fi tóyún létí ẹ̀gbọ́n. business. Ah. It's your business. Don't talk. Ó ní máa nǹkan lára àwọn ọmọ Nàìjíríà tó ti fi ìlú òyìnbó ṣe ibùgbé ni. Tó bá ti wá sí Nàìjíríà báyẹn, ó máa ń lodge sí hòtẹ́ẹ̀lì wa fún bíi two to three months kó tó padà. Mm-hmm. Orúkọ máa yẹn jẹ́ Mr. Ajíṣebútú. Ó láìkí oríṣiríṣi obìnrin ó máa ń gbé wọn wá sótẹ́ọ̀ kó wá fi wọ́n ṣara rìn dín but níbi last week friday ní ọwọ́ ìrọ̀lẹ́ tí mo wà ní duty ní reception máa yìí tún wá ó mú arábìnrin kan wá arábìnrin yẹn ó ra pupa fẹ́ẹ́rẹ́fẹ́ ó dẹ̀ look so familiar. ẹlẹ́bàá wọn ni. dáadáa ni sà. kí ló ń jẹ́ tó sanra tẹ́lẹ̀ ọlọ́ ọlọ́run kúkú ni ọlọ́run ṣẹ́ẹ̀dẹ̀ bí wípé um, mo ṣe díẹ̀ kí n tó wá wò yín torí àwọn mọ́mí gan pè mí ń jẹta yó pé ẹ lásìdẹ́ǹt ṣé kò pọ̀ jù báyìí lọ ṣá. ṣáàjì àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó dẹ̀ ń sọ bẹ́ẹ̀ ni pé ìwọ ń àti wá wòyàn náà tẹ́lẹ̀ eh. ọlọ́run ló máa ń save me àwọn ọlọ́kadà tó máa ń sáré ní àwọn mi ó kàn lọ wájú mi lẹ́ẹ̀kan náà ló kàn ní kó ń cross sórí tí máa match break báyìí tí mo tún fẹ́ tu tẹ̀lé lẹ́ẹ̀kejì mo kàn já lu ara ògiri lẹ́kọ̀ọ́. Jesus olóòwò máa fi iṣẹ́ ìṣọwọ́ ọ ẹ pẹ̀lẹ́ oh. bọ ẹ̀yin nìkan lè wà ń bí ni. o ah, pàdé ìyá ẹ lọ́nà ni ó ṣe bọ́ tá à ń sìn nìyẹn. ìyàwó nìyẹn. Ah, o pàdé wáìd mi ṣe bóun ló jáde ń sìn. ṣé kò ń ṣe lady tó pupa díẹ̀ báyìí wọn ò fi bẹ́ẹ̀ lára wọ́n wọ blue gown. Ah, òun náà ni ní ọ̀wá lè kí ọ̀bọ kan wọn kò ń ṣẹ̀bi wọn ìgbà tó náà kú jìnnà sílé. ó ti dá tó dára ẹ lẹ́bi. ẹ má bí ẹ pẹ̀lẹ́. ọ̀nà ẹ bá wọn níṣẹ́. a dúpẹ́ o kò fi bẹ́ẹ̀ sáyé náà ni ó ti yẹ kí n ti yọjú sí yín eh, kí wọ́n ní ká get fún yín báyìí. ṣé ni mo wọ́ndà kí ni ìyàwó ẹ̀gbọ́n mi ṣe pẹ̀lú Mr. Jíṣebútú got so good. hello reception. Okay, sir. Okay, sir. ìgbà tí mo máa dẹnu ọ̀nà yàrá wọn tí mo ṣe ń ronú nǹkan tí màá ṣe. oh great so ai dẹ̀ sínú ilé kó lè máa gbọ́ nǹkan tí mò ń sọ. ẹ eh, ẹ eh, ó ti gbọ́ nìyẹn ṣé rọ́ ni mo pamọ́ ẹ ni mo parọ́ mọ́ èèyàn bí aṣẹ́wó ìkà. mi ò tẹ̀rọ pé kó lè ṣe yìí fún mi ni mi ò tẹ̀rọ pé kó lè dá mi ọ́ tèmi mi ò rò pé ìwọ ló lè ṣe irú èyí fún mi. I did it for you. I did it for us. Are you there? Um, excuse me, sir. Ah, yeah. Excuse me, sir. Abu can explain? No, no, no, no. Oh, no, okay. Not at all, sir. Um, kò really sí much, sir. Hmm. Ọ̀rọ̀ kékeré kan ni mo kàn fẹ́ rí sir. I see. Um, lórí ọ̀rọ̀ contract estate tí ẹ̀yin àti ọ̀rẹ́ yín jọ ń discuss yẹn ni mo sir. Oh, so what about it? Um, actually nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọkọ mi wà lára àwọn engineers tó ń bid fún contract yẹn ìtúrí ẹ̀ ni mo ṣe ní pé kí wọ́n á béèrè lọ́wọ́ yín pé ṣé iṣẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀ lórí ẹ̀ ní sà. oh i see well um, iṣẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀ náà àti you know I àti go through a lot of files applications you know submissions i i dey ti i dey shortlist about about five of them you know. No, uh, so very soon, I'm, I'm, I'm who, who we pick. So, could you call it, you know? Um, Niyi ni sir. Um, Niyi, Niyi. Niyi Adejumo ni sir. Niyi Adejumo, Niyi Adejumo. Yeah. Now, I'm sure uh, Kosoriko and I want to shortlist, you know, Kosoriko and Yeah, Kosoriko and hmm. Um, Ejo, Ejo, sir um, reason tí mo ṣe wá rí yín gangan nìyẹn ẹjọ́ torí Ọlọ́run ọkọ mi really need the contract yìí ẹjọ́ torí ẹ̀ ni mo ṣe wá bá yín pé um, assistance wo lẹ lè ṣe fún mi lórí ẹ̀sà ẹjọ́ sá. Hmm. Um, sorry Tanya it will not be a problem láti bá business partner mi sọ̀rọ̀ i mean ọ̀gá ẹ̀ nípa àti gba contract yìí you know, yóò ṣe problem but. Um, Eh, what do you also have to have offer me? Um, anything, sir. Anything about Nikin Shay Mashi, sir. Oh, really? Yes, sir. Well, <laughs> you know, um, Taya, ọmọ tí mo need now. I mean, all this while, ọmọ tí mo fẹ́ now. Ọmọ more now. I mean, ṣé owó ló fair fún mi tí mi ò tí I'm, I'm blessed, really, I'm rich. You know, àbí o ṣe fẹ́ introduce mi sáwọn personality kan ní títì nílùú yìí tí mi ò mọ̀ ní. Kódà tó bá personality kan ní nàìjíríà yìí tí ò tí mọ̀ wá àwọn kan ò tí ì débẹ̀ nìyẹn so you know what, we, what, I, what, what I need in this situation ni wípé kò tún wọ̀ tún kò sí wọ̀ sí you scratch my back and I scratch your back sọ̀rọ̀ mi yẹ. Um, Daddy, yes. mo mo understand nǹkan tẹ́ ẹ̀ sọ. Good. uh, but um, mo love ọkọ mi gan ni mi lè ṣe irú nǹkan báyẹn. Eh, hmm. I'm sorry, Samuel. I see. Well, it's okay. I love her. A very good woman. Which I like her, man. A woman love her alone now. Okay, my love business me. You know, I love your husband and I love my contract. But I tell you what, I have few days that is do Nigeria, you know. Because one of them can do it right. So, only limited time. You understand? And Tima the law this time, maybe I'll be back in another two to three years. And by that time, contract gone. At at the the adifẹ wọ final stages you know so you have limited time to think about it uh, meanwhile uh, there you go think about it. hidden truth nǹkan àṣírí hidden truth nǹkan àṣírí ọ̀rọ̀ yìí má gbòmí lójú ó gbé ọkàn róró àṣírí ìdí tru. òkùnkùn ní fẹ́ ó ẹlẹ́dàá ló tàn mọ́lẹ̀ sí i. òkùnkùn ní fẹ́ ó ọlọ́run ló tàn mọ́lẹ̀ sí i. I love you. I cherish you. Without you, I am ò ní ìtumọ̀ mọ́ o gbọ́ ìwọ la dá mi alábàárìn mi ọ́ mọ́ ṣó ń gbọ́ láì sí ẹ̀ láyé mi mo jẹ̀bi ọ́. Good afternoon, ma'am. good afternoon. Uh, my name is Tomi Ikudaisi. I'm from the Mainframe Bank. Mo ní lẹ́tà kan fún ọkọ yín. Oh, okay. Um, thank you, ma. Thank you. Have a good day. You too, ma. okay, my dear. The Lord will help us. The Lord will help us. You've read it already. Wọ́n ní páwọn ń bọ̀ wá gba ilé tá a fi ṣe collateral fowó tí mò ń gba lọ organization. And you said the God will help us. How is he going to do it? Hmm. Proposal later, the cotton company àti gbọ̀n kankan pa ẹ̀. How is it going to help us? My dear, mo ń gbìyànjú lórí ọ̀rọ̀ yìí. Mo dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run máa gbàdúrà wa. Àní jẹ́ kó sú wa náà ni. jókòó síbẹ̀ yẹn nà ọ́ you know time láti máa mú waste too much time lórí kìnìún you know you know why we are here jẹ́ àkó jókòó síbẹ̀ ká tẹ̀ fi yẹn sọ̀rọ̀ náà. kí n tó mú sùúrù àti wẹ́ ara ṣe gbẹ ó tún sùúrù náà. ìjọ tó ń lọ ìjọ kò kò fẹ́ fẹ́ yé sí i pé wọ́n kò sì fẹ́ ṣe kò wá látọkọ mi kò ní ṣe ìjọ. kò wá látọkọ yẹn láti sọ yẹn tẹ́lẹ̀ náà you know gan eh, ṣe listen gbogbo inú how long láti wà lẹ́nu kìíní you know ṣe gbogbo ohun tó ń gbé pamọ́ fún mi yìí you know come on yìí gbogbo èyí tó ń gbé kan kó. òun náà ṣe bíbí ni òun yóò ṣe ẹ̀yẹ́ jáde jẹ́ ká rí. ṣé ẹ lè ṣe fífọ́ ìfún wa ni láì ṣe pé ṣe kí ni tèmi ṣe. fífọ̀ nílé yìí fífọ̀ gan ni now you understand tó bá jẹ́ pé mo jọ mọ yín ó yẹ kí lè assist mi náà. Ah, àmọ́ o sọmọ mi náà <laughs> àmà omorúkọ dáàdì tiẹ̀ náà o sọmọ mi ìwọ náà mọ iná come tó já gbọ́. ẹ ní sùúrù sá ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ bóyá ẹ bóyá kẹ freshen up ká tó bẹ̀rẹ̀. ṣé mò ń rùn sí ẹ ni. no ẹ rùn o ẹ ń sweat ẹ láàgùn gan. ok mo láàgùn gan. Hmm. all right dákẹ́ tó fẹ́ nìyẹn na freshen up no problem you know, you know. just a minute. Eh? all this while kò tó fi pamọ́ fún mi ni hmm? and you are sweet ah why are you crying now. Hmm? and ah, there's nothing wrong what you're doing as ìwọ náà fẹ́ kí nǹkan wá òkè fún yín ni. I'm worried. Didn't time gone. Yes. Um, fẹ́ tètè máa my lolly. wá ní ìgbà wo ni kí n send details of mi At your necessary documents. Um, sorry taya Co necessary pé ọkọ ẹ ṣe ń uh, send details of his me. But wà an application náà submit tẹ́lẹ̀ you know but the truth is ìgbà tá get through our applications wọn yẹn tí ta fi shortlist àwọn márùn yẹn àti go through everybody's application so the company ọkọ ẹ kò ní enough longevity wọn rẹ ní big enough insurance àti take on such a big uh, project ṣe yẹn sìn company you know what i'm trying to say is that company yẹn kò you know kò tí ì ní stability enough láti láti mú àti gba contract of that magnitude but but i will keep his details on record so that the contract ti irú company level wọn ìbá lè gbà definitely àfún àbí torí tiẹ̀ you know àmà máa ṣe fún you know but wọ́n máa wọlé you know kò kàn ń lọ bẹ́ẹ̀ ah, for being with me really mm, wà á send account number sí mi sínú kí n tiẹ̀ fún ẹ̀sọ́ kankan náà you know a million or so kó tẹ̀ kọ́ fi yẹn you know kò fi yẹn mọ́wọ́ náà ohun títí contract mi á jáde ṣùgbọ́n how about that you know. so I mean, pe èmi award ah, no, no, no. ọ̀nà mi ò yẹ kán náà náà náà kò lè wọ company náà company náà lágbára tó kò sí náà stability in company ọkọ rẹ láti gbàgbà award yẹn you know what I mean that contract is too big for for him you know. oh really. oh yes yes yes so um, well I give you some money you know so kan kó ta kàtẹ́ yẹn. yes what kind of video lele? but àjọmọ́ wa ni nà ó force ẹ e, eh, rape ẹ. E. <laughs> Mr. Niyi Mr. Niyi. Mr. Niyi. <laughs> all right all right. You promised me, but you let me down. I love you, but you me off. If I miss you, I'll o kò dì mí mú kò dì mí kò fà mí múra ọkọ mi máa ń ṣe àfẹ́rí rẹ̀ bí o bá sọ̀rùn orí ò lè dúró èjìká màá ní má ṣọ́ dúró òtútù ìfẹ́ mú mi ò jàre ọgbẹ́ ọkàn yìí pọ̀jù fẹ́mi nìkan kí ló dé ọ tó dalẹ̀ mi o kí la máa ṣe sí kádàrá kádàrá mi àyànmọ́ dúró ibi ẹ̀dá ń lọ kò má jìnnà o ibi ẹ̀dá ń yà sí ló mà pọ̀ o ẹ̀dá ò má mọ̀ nǹkan o ọlọ́run má mọ̀ jù wá lọ. ẹ̀rù ń gbẹ yóò ṣẹ̀rọ ohun tó pamọ́ hidden truth ìbẹ̀rẹ̀ o àṣírí ìkọ̀kọ̀ ni. tablets, one each. And please don't drive yourself off sleep. Hmm? It is well. Ọlọ́run á bá Pleasant night. Sweet dreams. Ah, oh, oh, you promised me but you like me now. I love you, now you hurt me. Oh, ọ̀rọ̀ ìfẹ́ mi sí ẹ lágbára. Oh. ó máa ń dá àjà yàn nígbà tí o dẹ̀ wá pé mi pé ìjayà irú ọ̀rọ̀ wo la lè fẹ́ sọ tá a lè sọ lórí fóònù tó zẹ̀ ní káyọ̀ máa bọ̀ ń bí o dẹ̀ mọ̀ pé bí <laughs> òru làṣẹ́kà tí yóò bá di ìyálẹ̀ ta tó di ọwọ́ rọ̀lẹ́ tóru ti ń bojú bọ̀ à ń wá sílé fàájì kí ló ń eh, ṣẹlẹ̀. ọ̀rọ̀ léyìí ni. ẹ̀ẹ́ eh? kí ló ń ṣẹlẹ̀. fact ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ti fún mi ní ẹ̀fọ́rí gan ìyàwó ẹ̀ wá bá mi ó ní ọkọ òun frustrate ilé ayé o. kí ló ń ṣẹlẹ̀. in fact ó tojú sú mi mo dẹ̀ béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ mo ní pé kí ló ṣe ó lóun ò ṣe kankan ah. ó mọ̀ra owó obìnrin wọ́n á wùwà kọ́tọ́ wọ́n ọ̀ràn ní rí pé nǹkan táwọn ṣe ẹ big deal ni jẹ́ mo lọ bá ọ̀gbẹ́ni mo ní à ẹ wá Mr. Man kí ló ṣe yín tí kílẹ̀ ń bá ìyàwó ìfà òun náà sọ pé ìyàwó ò ṣe kankan. Ah. ìyẹn nìkan ni ó fẹ́ rú mi lójú because ọ̀rọ̀ pé ọkọ ní ìyàwó òun ò ṣe nǹkan kan ìyàwó lọ́kọ òun ò ṣe òun ọmọ tó ń ṣe yẹn ìyẹn ò tiẹ̀ kàn mí torí téèyàn bá èèyàn lè tọpinpin ọ̀rọ̀ ìdílé o ẹ jọ ìjà mẹ́mọ́ ń parí ẹsẹ́ nìkan mọ́ ń parí dúkù ni. nǹkan tó wà burú jù mẹ́rin pé alayé òkè ń lọ lébọ̀rọ̀ mọ́ sí i o ọtí ni bìnàkù ló máa mutí o a máa lọlé lóru lóru ló wọlé sí. ọ̀rọ̀ tó ń sọ yìí eh, ó ti fẹ́ máa ní mí ní mi ṣe mi o níyì màá ni níyì tó jẹ́ pé kò ń mọtí òun gan ló mọ̀ ń kan wa lójú pa gbọ́dọ̀ d8 ní club kí ló lè máa ṣẹlẹ̀. àbó ẹ. nǹkan ti ṣe níyì nìyẹn o. wọ́n dẹ bí títí títí tí kò rọ́rọ̀ gidi kan sọ torí ẹ̀ mo ṣe ni pé kí n pè ẹ́ o bóyá tèmi àti ẹ bá tiẹ̀ jọ dọ̀dọ̀ ẹ̀ tá a kẹnu bò ó bóyá ó máa lè sọ fún àwọn méjèèjì because I don't know ó ti sún èmi wá. a ní láti lọ lóòótọ́ ìgbà wo wà ní kíyẹn jẹ́ anytime tó bá sọ ó ti yá náà ni. ẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣé ìwọ ni wàá gbé mi kémi jọ ẹ ni. wọ́n lè gbé mi wọ́n lè wá gbé ẹ nǹkan tó bá ti tó bá wà convenient máa wú kàn. bọ̀ kí ló lè wá máa ṣe níyì gan. mi ò tẹ̀rọ pé bó lè ṣe yìí fún mi ni mi ò tẹ̀rọ pé bó lè dà mí ọ́ ní tèmi mi ò rò pé ìwọ ló lè ṣerú èyí fún mi mo nífẹ̀ẹ́ o ó padà dá mi yàn. My name is uh, Razak Odunton from Solid Rock Estate Company. Am I speaking with uh, Engineer Nia Dijimo? Uh, yes, sir. Okay. You are one of the engineers that submitted a proposal to our company. Uh, yes, sir. And uh, the board has decided that uh, you should come for necessary documentation and resume for work as soon as possible. Are you serious? <laughs> uh, anyway, that is just the management decision, and you, you just have to resume on Monday. Uh, all right, sir. All right, sir. Uh, I'll be there But 8 o'clock. Early in the morning, I'll be there, sir. Okay. You're welcome. Yes! I got it! Yeah! Thank God! Thank God! Thank God! Oh! Thank God! Oh! Thank God! Maybe! Maybe! We got it! We got it! out. Wait, we got it. We got it. Wait. I just received a call from your office now. Uh-huh. One Mr. Razak. Yeah, Mr. Razak. Yes, he's hurt. But wọ́n ti big contract here." fún mi. Are you serious? Wọ́n ti big contract here. fún mi. Are you for real? Ah, I'm serious! Baby. Oh! oh. Thank God. You said it. nǹkan àṣírí ni hidden truth nǹkan àṣírí ni ọ̀rọ̀ yìí má gbòmí lójú ó gbé ọkàn róró àṣírí ni hidden kò rí ká tiẹ̀ jọ sọ̀rọ̀ náà. pé fóònù ń rìn gan-an. ni ẹ́ àyè gbé kọ́ yìí. òkùnkùn ní fẹ́ ó ẹlẹ́dàá ló tan ọmọlẹ̀ sí òkùnkùn ní fẹ́ ó ọlọ́run ló tan ọmọlẹ̀ sí I love you. I cherish you. Without you, ayé mi ò ní ìtumọ̀ mọ́ o. Ah. Kí ló dé tí lady yóò pick call mi? Ẹ ló mo yọ̀. Níbo lẹ wà? Mo ti ń dúró déyìn látàárọ̀. Okay. Ah, ṣé táyà wá pẹ̀lú ẹ? Ah wo mo ti ń pè látàárọ̀ kò pí kọ́ mi. ok. <sighs> ah. oh my oh, hey. How you doing? I'm good. How are you? you? <laughs> You're so beautiful. You don't look bad as well. Oh my god. oh. <laughs> looking beautiful. Ah, you too. Eh, mo ti pe Tanya Lataro. Kò pay calls. <gasps> Tanya. Lè gbé fóònù. Ah, ah, hmm. Kí ló dé? Kò lè gbé e láti kan àbọ̀ ni Tani àtọkọ ẹ̀ ti ní issue ṣé o mọ̀ pé a máa envy eh, relationship wọn tí gbogbo wa máa jealous beauty Tania. To bá Tania, Tani sí ó ti dì kò já mọ́ kò sí ẹ̀ fáìn mọ́ ti ríra dáadáa sórí bọ̀bọ̀ yẹn ó kàn ṣáà máa treat ẹ̀ ní òun kò tiẹ̀ lè sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sórí bọ̀bọ̀ yẹn ó ti change o. Hmm. I don't understand. Ṣé the same Niyi tó ń fẹ́ by any. ni be another person? Sẹ́mi me ni o, hmm. tó bá go to tó ti sọ̀rọ̀ ẹ wá dà, tí wọ́n gan bá fojú ẹ̀ kan Tania, ó but I know Lily very well hmm. in fact táyà máa ń sọ gbogbo bó ṣe máa ń kẹun bí ọmọdé all the nice traits. Oh, nígbà yẹn nìyẹn o wò ó tó bá ń gbọ́ ń gbá lórí èkó bọ̀bọ̀ yẹn ó ti di nǹkan mi. I used to be so jealous of our marriage. same here. eh but ṣé o ò dẹ̀ lè lọ visit wọn at least as a friend. I've done that mo ti lọ rí bọ̀dá yẹn mo ti bá sọ̀rọ̀ ó dẹ̀ sọ fún mi pé kò sí anything ó tún máa surprise kò change o. Hmm. ìyẹn ga o but we cannot leave our friend like that a lè fi sílẹ̀ kó máa suffer. so what do we do. why tí a ṣe lè jọ lọ. Eh? <laughs> anyway ìwọ lè lọ ṣọmọ kó ṣèdè láti Canada ni but as for èmi èmi tiẹ̀ ti tẹ́ because èmi gẹ́gẹ́ ti pé Tania ó wọ́ mi báyìí ó ga ọ. ó ga ọ̀rẹ́ wo jẹ́ ká gbé titania sẹ́gbẹ̀ẹ́ kan kí ló ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ o bọ á kò mí sí mi lára you know Canada things now ẹ hey, now ó yàtọ̀. Come in, please. mo ti sort out àwọn quotations ti àwọn new engineers in center. Okay, good gbé kalẹ̀ máa ṣiṣẹ́ lé lórí before the closing hours but eh, nǹkan tó máa ṣe fún mi pé wọ́n á bá mi pọ̀ ga àbí kò message wọn kò béèrè lọ́wọ́ wọn pé ṣé Mr. Eyo ló máa supply wa ní granite yẹn àbí àti yẹ̀pẹ̀ because the last time tí mo pè wọ́n tí mo béèrè lọ́wọ́ wọn wọ́n sọ fún mi pé i'm gonna sí mi but almost a week now wọ́n absent wọn ò wá síbi iṣẹ́ ó dẹ̀ mọ̀ pé next week ni àwọn workers máa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí site yẹn so bá mi pè wọ́n ká lè mọ ohun tí a máa ṣe lórí. all right i will bó tẹ mọ ọgá ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o kẹ má ní tèmi pọ̀ jù ọ̀rọ̀ nípa ọ̀gá náà ni mo fẹ́ sọ fún yín mi ò mọ̀ bóyá ẹ try láti find out nǹkan tó ń ṣe wọ́n gan personally. actually three days ago ìgbà tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ àgọ́ wọ́n tẹ̀lé àwọn ọmọ òkè pé àwọn kan try láti sọ ti. So personal issue kan ni but the way ìtàn ṣe sàn lórí fóònù mo rí pé mo okay but since he said it's okay I have no option I believe in him. Ah, well I hope all is well with him sha. you are the secretary o kò ti pè wọ́n now. ọ̀gá ẹ má bínú I will do that I will get in touch with him. okay thank you sir. o ṣe gan. yes sir. Ah, ṣe o you promise me but you like me now. I love you, now you hurt me. Oh, alright. If I Ọ̀rọ̀ ìfẹ́ mi Oh, ẹ̀ lágbára. Kí la máa ṣe sí kádàrá kádàrá mi? Àyànmọ́ dúró ibi ẹ̀dá ń lọ kò má jìnnà o ibi ẹ̀dá ń yà sí ló máa pọ̀ o ẹ̀dá ó máa mọ̀ nǹkan o ọlọ́run máa mọ̀ jù wá lọ. ẹ̀rọ ògbẹ́ yóò ṣẹ̀rọ ohun tó pamọ́ hidden truth ìbẹ̀rẹ̀ o àṣírí ìkọ̀kọ̀ ni. Uh, yeah. Ah, no ìgbà tí mo expect ẹ tètè dé ni mo ṣe kúrò ní ti estate lọ́hùn mo wà níbi ti complex yeah complex tó wà beside the road yẹn yeah. no the phase two kì í ṣe the first one the phase two okay ṣé kí n máa expect yín bẹ́ẹ̀ ẹ eh, no màá fẹ́ kẹ́ ẹ wo nǹkan ẹ jẹ́ kí n máa máa expect yín sí all right ẹ ṣe. 哎，行。 company yín ti ṣe sọ́dọ̀ mi tó jẹ́ pé gbogbo available things tí mo ní ń provide tí mi bá ṣe nǹkan tí mo ṣe yẹ kí n ṣe iṣẹ́ yẹn fast tó yẹ ṣé kò yẹ kẹ́ ẹ sọ pé ẹ máa cancel iṣẹ́ fún mi ṣá. ẹ̀yin lẹ́yìn mọ̀ bẹ́ẹ̀ àwọn míì even ká fún wọn lówó they will still not do the job wọn ò ní ṣiṣẹ́ yẹn fún wa ẹ mọ̀ ni o. wẹ́ẹ́ àwa ò ṣe bẹ́ẹ̀ ní complaint tiwa bọ̀ ẹ má jẹ́ kí n fọ̀rọ̀ lẹ́ mo fẹ́ bi yín ní question kan ẹ má bínú máa tẹ sọ pé òun ló ń insist pé kán gbé contract fún mi ìgbà tá a ti bẹ̀rẹ̀ state ẹ̀ tí tá a ti fẹ́ parí ẹ̀ tán mo ti tún ṣe the phase one another one la tún ṣe lọ́wọ́ mi ò tí ì fojú rí ṣé mi ò tiẹ̀ lè rí kí n appreciate ẹ̀ àbí báwo ni. ṣé pé ẹ mọ̀ wọ́n tòótọ́. mi ò mọ̀ wọ́n náà. àwọn ọlọ́dẹ recommend yín. that's why tèmi náà fẹ́ appreciate. kéde wa máa wo mi ìdẹ ní fọ́nrín nọ́mbà wọn lọ́wọ́ o ó dẹ̀ máa ń tó bíi two three years kó tó tó padà wá sí nàìjíríà ẹ̀yin ò ṣe má bọ̀dá ara yín ọlọ́run ló gbàdúrà yín <laughs> kẹ́ máa dúpẹ́ ló kù o. bẹ́ẹ̀ ni gbàdúrà lóòótọ́ ah. ah, ẹ jẹ́ ká lọ wo àwọn materials tí mo ní kẹ́ wá wò ó wà nù the other container náà. hidden truth nǹkan àṣírí ni hidden truth nǹkan àṣírí ni ọ̀rọ̀ yìí má gbòmí lójú ó gbé ọkàn róró àṣírí ni ìdí true. di mímú kó fà mí múra ọkọ mi máa ń ṣe àfẹ́rí rẹ̀ bí o bá sọ̀rùn orí ò lè dúró èjìká màá ní má ṣọ́ dúró òtútù ìfẹ́ mú mi ò jàre ọgbẹ́ ọkàn yìí pọ̀jù fẹ́mi nìkan kí ló dé ọ tó dalẹ̀ mi ọ́ ojú mi wo kò dì mí mú kò dì mí mú kó fà mí múra ọkọ mi máa ń ṣe àfẹ́rí rẹ̀ bí o bá sọ̀rùn orí ò lè dúró èjìká màá ní má ṣọ́ dúró òtútù ìfẹ́ mú mi ò jàre ọgbẹ́ ọkàn yìí pọ̀jù fẹ́mi nìkan kí ló dé ọ tó dalẹ̀ mi ọ́ ìfẹ́ wa máa dùn ọ́ ìfẹ́ tí yan lóyìn eh, madam ìfẹ́ la fi bẹ̀rẹ̀ eh, is my wife with you ìfẹ́ la fi bẹ̀rẹ̀ yọ ìfẹ́ wa eh, máa dùn um, ọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún un pé ó lè máa bọ̀ nílé kó máa bọ̀ nílé mo ti forgive ẹ yes mo and uh, mo appreciate ẹ̀yin náà ọlọ́run àtúlẹ̀ àtọ̀nà tí yín náà ṣe. all right ma. gbogbo ibi tó ti ní brúsùsìn àti ṣe wọ́n ní pé kárán àti ràn pé within very short time ó máa wọn kẹ. but advice mi ni pé tẹ bá ti ń drive ẹ̀rọ máa lọ on a very slow speed àwọn tẹ bá ti wà láàrin ìlú torí pé àwọn tó máa ń cross ọ̀nà yẹn ọ̀pọ̀lọpọ̀ ní ìrònú tiẹ̀ lára I get me sin that's just it. Hmm. mi ò kúkú sáré. ọ̀nà mi dà ọ̀nà mi dà àwọn lórí burúkú ni ọ̀nì sọ ọ̀yá wẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ ọmọ mi ọsọ fún mi pé kí n dalẹ̀ wẹ̀rẹ̀ ní ọ̀nì. madam madam madam Ah, a máa pariwo ó yẹ ká ẹ̀ mọ̀ pé hospital lẹ wà yìí dani eh. ó yẹ ká ẹ̀ mọ̀ kẹ́lẹ́kọ̀ọ́ wípé àwọn kan bẹ́ẹ̀ mi tí wọ́n arrest dani àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n sùn lọ́wọ́ ariwo yín ó lè máa disturb wọn kí ló dé. ẹ ṣe sà olórí burúkú máa ṣàbàdí kan àtọkùnbà pa àbọ̀nà rúbọ̀ lọ́wọ́ mo ti kú lọ́jọ́ súnà kan nọ́mbà ló fi mọ́tò kan lọ́mọ mi kẹ́jẹ́ ni mo tajà lọ́jà. ẹ ẹ ẹ ẹ wá wọ́n dẹ̀ níbí ni agbè wá bí ẹ wá farabalẹ̀ ẹ farabalẹ̀ ṣé bí small boy kan báyìí ni àbí. tí wọn. ibi ni wọ́n gbé wa. ẹ ó ti wà òkè ara ẹ ti balẹ̀ but ariwo tẹ́ ẹ pẹ́ ò ní ìtumọ̀ ẹ tó dẹ̀ kọlu àwọn rèé gbogbo tó lè kàn ṣe ni wọ́n ti ṣe wọ́n ti sanwó wọ́n ti ṣe everything ṣe ti gẹ́tì mí sìn so kò sí wàhálà kankan ṣe ti gbọ́ ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. ṣé ẹ̀yà wèrè sórí yín ò burú bẹ́ẹ̀ bá ti sórí burúkú yín tẹ́ ẹ wọ́n lé láìlá tẹ́ ẹ gbọ́ lálẹ́ àṣàrì ẹ̀yin olórí burúkú yìí ẹ wọ ọmọ rìnrìn orí burúkú àmọ́ rìnrìn gbẹsẹgbẹsẹ òfò kiri ẹ wọ́wọ́ títí ẹ̀rẹ́ èèyàn kọlù ó wá jọ́dọ̀ ọmọ tèmi nígbà ẹ bá ti wáyé láì látẹ ẹgbó lálẹ́ àsáré ẹ ìṣòro dáàmú tọ́ni ẹ má sókun tẹ ògùn owó ìsáàní ògùn owó ìní ẹ wà ní nífọ̀kànbalẹ̀ àṣẹnura mórí orí burúkú ẹ wà mọ bó sì ẹ gbọ́ borí yín ò bá fẹ́ burú bẹ́ẹ̀ fẹ́ ya wèrè ètè yín sọ̀rọ̀ dọ́tọ̀. ẹ jọ sí mo lè rọmọ mi. ẹ lè ìbọn tó ń sùn lọ́wọ́ ṣètìgbọ́ ẹ ń sùn lọ́wọ́. dókítà ẹ wá ń bì bọ́dà sórí yìí ò burú ẹ fẹ́ mọ̀ lọ bí n bá dókè bá pa bá pọ̀ jù lára ọmọ mi fún wọn náà lápá ẹ mọ̀ pé òpó náà lọ̀gá àsùtà ìwà fún wọn náà lápá ni. know the law very well and you know the nature of our job tí ọkọ olédè yẹn tó bá lọ yí mọ́ yín lọ́wọ́ ńkọ́ á bẹ́tà kẹ́ tètè dá padà sí ọ̀dọ̀ àwọn ẹbí ẹ̀ tí kò bá fẹ́ lọ sọ́dọ̀ ọkọ ẹ̀. Ajunke, that is exactly where the problem lies. Mo ti bi lédè yìí over and over wípé kó fún mi ládírẹ́sì ẹbí ẹ̀ kan. Tá a bá dún anybody tó bá mọ̀ pé òun tẹ̀ lè títí tọrọ àárín òun àtọkẹ tó fi máa ṣètò but she keeps mute ó sọ kọ́kọ́ kò dá mi lóhùn ṣé kí n má tàn yín ó ti sú mi èyí mọ nǹkan tí mo fẹ́ ṣe ń pè mọ́ báyìí kó dáhùn ni. kò fún yín ní contact or address ẹbí ẹ kankan. kankan. ṣé ẹ mọlé ọkọ ẹ. oh sure yes. ẹ gbé lọ sílé ọkọ ẹ kó lọ máa bá tóun má wọn. ẹ mm. eh, after all ẹ ti try láti review gbogbo nǹkan tó fa wàhálà yẹn so it's now left to them to put in their maturity and move on and if they can't they should find another solution. <sighs> okay I think I know what to do. better and be fast about it. thank you I will kí la máa ṣe sí kádàrá o kádàrá mi àyànmọ́ dúró ibi ẹ̀dá ń lọ kò má jìnnà o ibi ẹ̀dá ń yà sí ló máa pọ̀ o ẹ̀dá ò máa mọ̀ nǹkan o ọlọ́run máa mọ̀ jù wá lọ. ẹ̀rọ ògbẹ́ yóò ṣẹ̀rọ ohun tó pamọ́ hidden truth ìbẹ̀rẹ̀ o àṣírí ìkọ̀kọ̀ ni hidden truth nǹkan àṣírí èdè ntro nǹkan àṣírí ni ọ̀rọ̀ yìí máa gbòmí lójú ó gbé ọkàn róró àṣírí èdè ntro òkùnkùn ní fẹ́ ó ẹlẹ́dàá ló tàn mọ́lẹ̀ sí òkùnkùn ní fẹ́ ó ọlọ́run ló tàn mọ́lẹ̀ sí i love you i cherish you without you ayé mi yóò ní ìtumọ̀ mọ́ o gbọ́ ìwọ la dá mọ́ mi alábàárìn mi ọ́ mọ́ ṣó ń gbọ́ láì sí ẹ̀ láyé mi mo jẹ̀bi ọ́. Mr. Adejumo. How are you today? Àtìgbà tẹ́tí débí ni mo ti ń pe nọ́mbà ọkọ yẹn. Till now, it's not picking my calls. Uh, I don't know. Ìwọ̀nba lèèyàn ń bínú mọ́. Ó yẹ kó tètè máa rọ̀ nínú ẹ̀ ǹsìn. Ó ti ń pẹ́ jù i'm just uncomfortable with it to me it's gradually getting out of hand ẹ̀yin náà dẹ̀ nìyí mo bèrè address any of your relatives ẹ̀yin náà sọ̀rọ̀ ẹ́ tania ó dá mi lóhùn anyway since tí mi get any positive response from either of you mo ti put text through to him mo ti jẹ́ kó mọ̀ wípé ní àárọ̀ ọ̀la wọ́n ń gbé yín padà bọ̀ wá sílé so please prepare yourself tá a bá délé yín then we know what next to do. Hmm? you don't need this honestly you don't need this kojú mi wo kò dì mí mú kò dì mí mú kò fà mí múra ọkọ mi máa ń ṣe àfẹ́rí rẹ̀ bí o bá sọ̀rùn orí ò lè dúró èjìká mà ní má ṣọ́ dúró òtútù ìfẹ́ mú mi ò jàre ọgbẹ́ ọkàn yìí pọ̀jù mi nìkan kí ló dé ọ tó dalẹ̀ mi ọ́. You promised me, but you like me now. Why was it so hard for you to forgive her? I called your number several times, you didn't pick your calls. Bàbá kí ló dé? A ṣàṣe ọ̀nà àdẹ́gbẹ̀gbẹ̀ ń dáríjì wá. Ẹ ṣe bí nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ náà ló ti ṣẹlẹ̀ yẹn. Àbí Tania nìyẹn. You've killed her. Ó yẹ máa yọ kú ẹ̀. My love, Tania. Tony, please, Tony. Tony, please. I'm forgiving you already. I'm forgiving you. Let's go. Stand up. Wake up for me. Tony, stand up. Stand up, please. Tony, please, Tony, please, Tony, let's go. Let's go, Tony. Let's go. Let's go, Tony. Please, stand up. Let's go, brother. Tony, stand up. Daniel, see, Daniel, stand up. Daniel, Daniel tẹ́lẹ̀ ẹ̀dá ohun nǹkan o ọlọ́run máa mọ̀ jù wá lọ. ẹ̀rọ gbẹ̀rù ṣẹ̀rọ̀m tó pamọ́ oh, hidden truth ìbẹ̀rẹ̀ o àṣírí ìkọ̀kọ̀ ni. Oh, ojú mi wo kò dì mí mú kò di mímú kó fà mí múra ọkọ mi máa ń ṣe àfẹ́rí rẹ̀ bí o bá sọ̀rùn orí ò lè dúró èjìká mà ní má ṣọ́ dúró òtútù ìfẹ́ mú mi ò jàre ọgbẹ́ ọkàn yìí pọ̀jù fẹ́mi nìkan kí ló dé ọ tó dalẹ̀ mi o.